إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين àǹtí ẹ̀yin olùgbọ́wọ̀ wọ́n pé àdìjọ kú ojúmọ́ abáríkà ojúmọ́ aláàjẹká ṣèwúpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò wa ti àpè ní alifik fìdíìnì lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùn níbẹ̀ lórúkọ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́dẹ́ nílùú ògbómọ̀ṣọ́ wa ní sheikh ẹ káàbọ̀ sórí ètò sà kọ́lọ̀ ń kó jẹ́ ká rí yín pé látàrí dáadáa sí lójúpọ̀n ẹ̀sìn islam ìbéèrè tí màá kọ́ fi ṣíde ó ní ìbéèrè tí oníbéèrè béèrè orúkọ wọn a máa jẹ́ mrs àyìnlá láti ìlú ògbómọ̀ṣọ́ wa níbi wọ́n ní ṣé ìgbàláyà bí làlúrí kan wà fún obìnrin láti máa gé irun orí rẹ̀ kúrò kó wá dà gẹ́gẹ́ bí tọkùnrin ìbéèrè aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun lè tọ́ láti ọ̀dọ̀ umu abdulrahman láti ìlú Ṣakí wọ́n ní ṣé dandan ni kí obìnrin ó máa tú irun orí rẹ̀ tó bá parí èélà àbí ṣé tí obìnrin bá fi nǹkan kún irun rẹ̀ nìkan ló lè tú irun orí rẹ̀ ẹ̀jẹ̀ ń darúbà. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته داجو داجو ينولي وبيني نينو أصوارني ọ̀ṣọ́ obìnrin eléyìí tí وبا ọba tó dá sí lára eléyìí kọ́ máa ṣàmójútó rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin nítorí pé wọ́n máa bo iye kún ọlá àti àpọ́nlé yàtọ̀ sí kí obìnrin ọmọ wa múrò yìí kó láì nídìí ó náà wá sórí bí orí ọkùnrin kọ́ wa ní ọ̀làjú làwọn sì eléyìí ìsolúkóni kìí ṣe sọ̀làjú lábẹ́ òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá o ọmọbìnrin tó bá yẹ ní ìgbà tá a kọ́ bí sáyé tá a fa irun orí rẹ lọ́jọ́ keje lẹ́yìn ìgbà tó délé ayé kọ̀tọ́kọ̀tọ̀ nàka tó mú nǹkan kan nu orí rẹ̀ mọ́ títí láéláé títí tí ó fi dẹni tí ó ọ̀rọ̀ pé màá ń gẹrun màá ń gẹrí ń dín orí mi kù gẹ́gẹ́ bí obìnrin kò sáàyè fún lábẹ́ òfin ọlọ́run. níṣẹ́ bu ẹwà kún kó lè bá jẹ́ni tó ṣe pé ọ̀rẹ́ wà púpọ̀ láwùjọ àwọn obìnrin ìdí nìyí tó fi jẹ́ pé kọ̀tọ́kọ̀tọ̀ náà kóbìnrin wa máa gé irun orí rẹ̀ kọ̀tọ́kọ̀tọ̀ náà kóbìnrin torí pé ń lọ sí school báwọn iléèwé wọn máa mú scissors wọn máa gé àwọn márùn dànù kọ̀tọ́ bí ti wùlò kéré ma kódà ẹni tí iléèwé bá dánrú ẹ̀wò fọ́mọ rẹ̀ ó yẹ kí wọ́n yọjú sí iléèwé bẹ́ẹ̀ wọ́n fi hàn ẹni tó dánrú ẹ̀wò pé àìdá burúkú ló ṣe ṣé tí irun bá ń bẹ lórí ọmọbìnrin kò ní màwé ni àbí gbogbo àwọn àṣà burúkú ń jẹ́ ìṣàṣà wa àwọn kan tó yìnbó mú wa gbogbo tó yìnbó bá ti mú wa wọ́n gbá wọlé bí ìgbà tó ṣe pé màláìkà lòyìnbó yìí àbí bẹ́ẹ̀ náà sàn bàbá ńlá àti ńlá wa pé kóbìnrin ọmọ gẹrun bá ńgbà tá ìṣó ló sà mùsùlùmí là wà irun orí yẹn filẹ̀ bó ti ṣe wà. àmọ́ tó bá yẹ pé nǹkan kan máa ń da obìnrin láàmú lórí pé iná orí àbí kòkòrò kan kó á jẹ́ kó ti gba orí obìnrin jókòó débi pé kò ní ìsinmi lórí rẹ̀ mọ́. so ó wá ń bùkátà fún pé àfi kí wọ́n mú irun orí rẹ̀ yẹn kúrò kí wọ́n fa pátápátá àbí kí wọ́n dínkù kí wọ́n lè bá aráyè tọ́jú rẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ tó bá yẹ pé nítorí àti ṣètọ́jú rẹ̀ láti bá a mú ntí ń dà láàmú yẹn kú kò sí ní tó burú nù eléyìí mo láì jẹ́ bẹ́ẹ̀ pé mò ń soge kọ̀tọ́kùnrin mùsùlùmí kò dín irun orí rẹ̀ kú rárá rárá. ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní ṣé gbogbo ìgbà bá ti parí nǹkan oṣù àwọn gbọ́dọ̀ tú irun orí àwọn àbí báwo bẹ́ẹ̀ ni tó bá pé irun orí yín ẹ dé lọ́nà tó ṣe pé omi ò ní ráàyè débẹ̀ ẹ tù kódà kó ṣe pé sùkúlù ẹ dé bíbá ni wọ́n bá yín bá sọ́nà mélòó tí ò ní mú kómi ọ ráàyè dé ìsàlẹ̀sàlẹ̀ gbogbo irun orí yín má bi tí awọ orí wà ẹ tù ọlọ́run ràn yín lọ́wọ́ àmọ́ tó wá pé títì tẹ di kìí ṣe tó lé lọ títí tó lè mú kómi ọmọ rọ́nà lọ kò sí nǹkan tó burú ẹ dà mí sórí yín dáadáa nígbà tẹ́ ẹ máa ń wẹ̀wẹ̀ haib àbẹ́ ń wẹ̀wẹ̀ jálábà wàyí o gbogbo ẹni tó bá fòwú àbí rọ́bà tó bá fi kórun ọ̀ràn yẹn ló jẹ́ lórí tí wọ́n kàn tu pátápátá tí wọ́n bá wẹ̀wẹ̀ haib àbí wọ́n bá wẹ̀ ìwẹ̀ jálábà nítorí pé àti rọ́bà tòwó kò lè sí ìyapa ẹnu láàrin ẹni tó máa bówù tí ṣe máa di ibi ṣe máa ń di omi lọ́nà bí rọ́bà ti ṣe máa ń di omi lọ́nà tómi òfin ní ráàyè wọ ara arun kò sí ìyapa ẹnu láàrin àwọn tó bá mọ̀ bẹ́ẹ̀ pé kò ní í jẹ́ kómi ọ̀rọ̀ náà lọ nítorí ẹ̀tù ẹ̀tù kó tó di pé wẹ̀wẹ̀ yẹn torí pé nínú àwọn òfin tó de ìwà ẹ̀tẹ́sìn Islam wá òun náà ni at ẹ̀tàmíìm ni pé omi gbọ́dọ̀ kárí gbogbo oríkèé wa káríkárí tó fi dórí irun orí wa ilé ìjọba. naam jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ìyẹn fáwọn tó ń bẹ ní àwọn ilẹ̀ òkè òkun lọ́hùn fáwọn tó ń bẹ nàìjíríà àti agbègbè yìí zero nine zero five one six four five four three eight bákan náà ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe wo mi wọ facebook ẹ máa fi ọ̀làdùnní bello ẹ máa fi wá inshàlá tí ẹ bá ti ń rí ẹ máa share rẹ̀ kẹ́tùmá láìkì ẹ̀ bákan náà kẹ́tùmá follow rẹ̀ pẹ̀lú ẹ̀já ṣe báyìí lọ́wọ́ salaamaleykum. aleykum salaam wa rahmatulah. aw kọ́ni bẹ́ẹ̀ jumɛn. akọ́lá jimá. jumá ani mama. ní àwọn jà sọ̀pọ̀ rẹ̀. àmín. orúkọ mi ni sẹ́rífàtù abdulsalam látòkè owó dé Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé èèyàn ṣe éèlà. mo ti wẹ mo ti wẹ̀. Mhm. mo wá fẹ́ máa kírun. Mhm. wọ́n ṣe fẹ́ máa kírun èèyàn tó wá rí bí omi bí omi tó tún jáde lójú ara èèyàn. Mhm. ṣé mo ní ìrùn àbí ìnírun ìbéèrè mi kejì ni lórí orúkọ ọmọ ẹlòmíràn ọmọ sọ pé sọfìà ẹlòmíì ò sọ pé zebia mo wá fẹ́ béèrè pé èwo lọ́kọ́ náà nù méjèèjì. alhamdulilayi tí obìnrin bá ti wẹ̀wẹ̀ haid lẹ́yìn ìgbà tó dá lójú pé ẹ̀jẹ̀ yẹn ó ti dá hmm. ọ̀nà kan nínú méjì yìí lèèyàn sì fi máa mọ̀ pẹ́jẹ́ ti dá hmm. alákọ̀ọ́kọ́ òun náà ní kí omi funfun tó dàbí ẹ̀fọn jáde lójú ara lẹ́yìn ìgbà téèyàn ti ṣe nǹkan sùn tómi yẹn bá ti jáde àmì ńlá ni lórí pé nǹkan sùn ti dá. Mm so àbí kó sì jẹ́ pé èèyàn rọ́ mi funfun yìí ń ṣe lèèyàn kéèké sàbọ ọ̀nà tí ẹ̀jẹ̀ ń gbà jáde hmm. lásìkò téèyàn ń rò kùtì ẹ̀kọ́ dá kéèyàn á rí i pé gbogbo bẹ́ẹ̀ gbẹ fúrúfúrú kò sí nǹkan tọ́jọ́ jẹ ní ojú ọ̀nà tẹ́jẹ̀ ń gbà jáde má hmm. ajẹ́pẹ́ nǹkan sùn ti dànù lẹ́yìn téèyàn ti mà dájú pé ó ti dá téèyàn wá lọ wẹ̀ èèyàn á fẹ́ sin lọ́wọ́n fẹ́ sin sọ̀lẹ́ ó tún á rí i pé nǹkan kan jáde láàrọ̀ wọn á jómi ìdọ̀tí aisha radiyallahu anha wọ́n ní tí nǹkan oṣù bá ti dá omi ìdọ̀tí tó máa ń jáde lábẹ́ lẹ́yìn ìgbà tí nǹkan oṣù ti dá a kì í kà kún kankan hmm. èèyàn kan lọ tábà ni èèyàn tún á lọ àlá rẹ̀ sí kí ó sì ṣe láti rẹ̀. wọ́n ní orúkọ pé àwọn míì lè sọ pé sọ pé so àkọ́kọ́ ni pé pé tá a bá sọ káwa gangan fúnra wa tá a sọmọ lórúkọ ká máa pè hmm. nítorí pé mímọ pè tiwa yóò kọ dínà káwọn èèyàn bá wa pè ń pè kúpè torí de eléyìí báyìí nígbà táwọn ọba wa máa pè hmm. ó súnmọ́ káwọn èèyàn bá wa pè ń pè kúpè ni ẹ̀yin ní ìsẹ́yìn káwọn kọ̀ọ̀kan wà láwùjọ yorùbá wa yìí tó pé pèkúpè ni wọ́n máa pè hmm. wọ́n lè sọ pé liamid wọ́n lè ní lamidi so kí ni jẹ́ liamid. kíní jẹ́ lamidi hmm. wọ́n ti sọ pé ahmed hmm. orúkọ kan náà nífa abdulhamid abdulhamid ni wọ́n pè ń pèkúpè lọ títí tí ò ṣe kọ́lẹ̀ kíní jẹ́ lamidi kíní jẹ́ lihamid ahmed abdulhamid hmm. orúkọ ọlọ́run ni alhamid ẹrú ọlọ́run ọbẹ̀ yìí so pèkúpè ni wọ́n máa pè bẹ́ẹ̀ náà ni irú ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ tẹ̀ wí ní ìsìn sọfíyà. Naam sọfíyẹ sọọdẹ sọọdẹ sọfíyẹ tó bẹ́ẹ̀ ni gbogbo pẹ́ yẹ o wọ́n ní sọdík kí ni jẹ́ sọdík hmm. sọdík lédè lárúbáwá ọ̀rẹ́ nìyẹn sọ̀rẹ́ lẹ́yìn sọmọ yín ẹ inú kọ́ ọmọ ọmọ jẹ́ sọ́ọ́dẹ́kọ̀ sọ́ọ́dẹ́kọ̀ olódodo àbí ọ̀sídẹ́kọ̀ olódodo àwa ní sọdík sọdík báwo so irú rẹ̀ pọ̀ ìyá sọdík sọdík mm-hmm. so sọ́ọ́dẹ́kọ̀ àbí sadiq. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè yìí. abáríkọ làjúmọ̀ o. ẹ ṣé o. ọ̀pọ̀ láti o. àmín ó kọ yín. àwọn sáàdùwà alágbára ọlọ́mọ́sàdékùn mímọ́ wọn. àmín àmín orúkọ mi ni kúrát abdulwa ìtì obìnrin máa fi yàtọ̀ ìdí láti pàjá. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé bóyá ní ìsìn mo kí túbú ìmí ìsìn mo wá kí ṣubú ìta mo wá wò yí pé after tí mo wá kí sẹ́yìn máa wò pé ìwà ah, ní ìmọ̀ra ǹjẹ́ irun ṣubú tí mo ti sí yẹn nígbà tí mo fura tó sọ́gbàjẹ́ àti nígbà tí mo tó sì dúró dáa ọlọ́run àlékún mímọ́. alhamdulilayi ẹni tó ṣe sọlẹ tó sálù àlá tó ti wá parí sọ láti kó tó rí i pé òun ò sí ní mara àìsí ní mara òun lè jẹ́ pé nǹkan sùn ló dé sí tó ti wá ṣáájú kó tó di kó sálù àlá hmm. ó sì lè jẹ́ pé bóyá gbin bí tọ̀ bí ìgbẹ́ ló wà lára rẹ̀ tí ó fọ̀ dáadáa ó wá nítorí pé òun ò mà tó ń fi ṣe sọ̀látù sọ́bà ṣé òun ti ṣe dáa bóun ò tí òun kọ àkótí ìrìsì kò tí ìrìsì èèyàn sì mára tó bá jẹ́ pé bí ìtọ̀ bí ìgbẹ́ ni èèyàn sì mára dáadáa yóò sì fọ aṣọ rẹ̀ tí ẹ̀gbin yẹn bá rí tó bá yí náà dáadáa yóò wá sálù àlá yóò ṣẹ̀ṣẹ̀ wá ṣe sóbì yẹn ní ìsìn hmm. tó bá sì jẹ́ pé nǹkan oṣù ni kápọ́ ṣẹ̀ṣẹ̀ dé ni so èèyàn ní í ṣe sọ láti kankan má odijọ́ tí nǹkan oṣù bá dá téèyàn bá wẹ̀ ìgbà tó sì ti jẹ́ pákókó sọ́bẹ̀ láàrin pé nǹkan oṣù dé ọlọ́run ọba ṣàmójú kúrò fún yàn bẹ̀rẹ̀ látòrí àṣùbà yìí títí dijọ́ tí nǹkan oṣù bá dá sọ láti tásìkò rẹ̀ tọ́ba ti lọ kó tó di pé nǹkan oṣù dá níjọ́ náà ọlọ́run ṣàmójú kúrò fún yàn ìdákòókò rẹ̀ bá wà ń ta tó fi dá ònìkan lèèyàn bẹ̀rẹ̀ sí ṣe sọ láti látòrí ẹ̀. Mm. hello. hello. Uh-huh. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ ibi ẹ ti ń pè. ẹ̀ka ni láti lọ mi. kí ni ìbéèrè yín. ẹ dákun ìbéèrè wa fún àwọn ṣe ìkìlọ̀ pé títí èèyàn bá ń ṣe sọ̀láàtì lọ. ní ẹ̀ka tẹ̀bi wọ́n fẹ́ ṣe ìtẹ̀síwọ́rọ̀tì lẹ́wọ̀n mi ní wọ́n wà ní orí ìtìjú láti wọn. ǹjẹ́ ni ó ṣe ìtẹ̀síwọ́rọ̀tì lẹ́wọ̀n mi yóò jọ ìwọ̀n mi àbí ni ó máa fi nígbà tó ti dájú pé èèyàn ti dé mọ́ṣáláṣí èèyàn sì bá pé imam ó ti wà ní ìforíkalẹ̀ àwa rí i pé ìforíkalẹ̀ ti parí lọ́wà hmm. táwọn dúró àtàkété pé kí imam ọ̀sálámà káwọn fi bẹ̀rẹ̀ sọ láti tiwa ní àbíbáwò nǹkan tẹ́ ṣe ni pé ẹ ṣe takbiratul ihram ẹ sì darapọ̀ mọ́ imam hmm. nítorí ọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa nínú sunan abi dawud ó ní idha ataytum wa nahnu sujudun fasjudu wala ta'udduhu shay'a tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá wa lórí ìforíkalẹ̀ ẹ̀yin náà ìforíkalẹ̀ àmọ́ ẹ má kàkún pé ẹ ti bá nǹkan kan nù sọ̀láàtù. bákan náà nínú àdéhùn mi ma adraktum fasallu wa ma fatakum fa atimmu ní tẹ́ ẹ bá bá pẹ̀lú imam ẹ̀yin náà darapọ̀ mọ́ ẹ má básìkò jẹ ẹ má fásìkò ṣòfò fasallu fa ta'qib ẹ tètè darapọ̀ mọ́ èyí tó bọ́ mọ́ yín lọ́wọ́ ẹ máa pè ń gbọ̀ báyà. Hello asalaamu alaykum wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakati wo kọ́ ibi ẹ ti ń pè yìí. jamaludin agbègbè láti ìlú gabon. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi fún àwọn dọ́kítọ̀ òun ni pé sàbàbí sọlọ́hu aleyhi wa sàn tó ní pé ìdá harama allahu ṣe an harama samanuhu. lábẹ́ hadith lábẹ́ rẹ̀ ń pé àwọn olùmọ̀ wọ́n sọ ń pé àwọn tamasil tí ó jẹ́ nǹkan abẹ̀mí tí ó bá tó jẹ́ tó bá wọ nìṣọ́ọ̀ a ó yọ zakat rẹ̀ a fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé zakat yẹn yóò máa jẹ́ makubula amla ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni pé owó iṣẹ́ tí ìjọba máa ń san fún wa nígbà tá a ò bá ṣiṣẹ́ tá a bá ní họ́lídé tó jẹ́ pé họ́lídé àwọn àyáàdùn àwọn kò fà gẹ́gẹ́ bí on twenty five àti àwọn. naam naam naam naam. báwo ni a ṣe ṣe báwo la ṣe ṣerú owó yẹn gbà naam ìbéèrè ẹlẹ́kejì ni ìbéèrè ẹlẹ́kẹta. Hmm. ẹ ẹ ìjà dá ló bá wọn. naam naam dakọ naam naam. alhamdulilayi ẹ ní èrè láìpẹ́ wọ́n fi gold wọ́n fi gbẹ́ tí gold yẹn tó bá wọ ní sọ́ọ̀bù. páwọn olùmọ̀kan sọ pé ayọ̀ zakati rẹ̀ gbàtọ́ náà ń ṣiṣẹ́ ká gbére tó ṣe léwọ̀ ṣe eléyìí náà kò ní kọ dínà kayọ̀ zakati ru rẹ̀ àkọ́kọ́ ni pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọkà kún ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó burú jáì kéèyàn máa gbẹ́ ère kò bá wà jẹ́ wúrà kò bá jẹ́ fàdákà òun náà ni wọ́n fi gbẹ́ ère kọ̀tọ́ kọ̀tọ̀nà kọ̀yẹ lábẹ́ òfin ọlọ́run so eléyìí kò wá ní kọdínà pé ká yọ zakat gold eléyìí tẹ́ fi gbẹ́ ìrè yẹn àmọ́ ṣáájú kó tó di pẹ́pẹ́ yọ zakat rẹ̀ ẹ̀ wọ́n ibi orí èrè o ẹ̀ wọ́n tí ó dàbí bọ́ọ̀lù so ọ̀pá rẹ̀ ẹ̀ wọ́n yọ wá sẹ́kù ní góòlù rẹ̀ torí de eléyìí ẹ̀ wọ́n iye tó bá jẹ́ ẹ̀ yọ zakat rẹ̀ eléyìí ò jẹ́ bó ti ṣe jẹ́ bákan náà wọ́n ní tó máa ń fún àwọn lówó owó tó ń fún àwọn yẹn nítorí àsìkò tí àwọn tí kìí ṣe mùsùlùmí fẹ́ sọdún hmm. báwo làwọn ti ṣèṣe ru owó yìí ìjọba ló ti fa àwọn kò ṣeé dá padà èyí ṣe pé kò ṣeé dá padà ṣùgbọ́n àwọn ọmọ ta làwọn fún tí ó fi jíṣẹ́ ṣe hmm. irú owó yìí èèyàn mọ̀ pé èèyàn lẹ́tọ̀ọ́ sí torí pé èèyàn kọ́ lè fẹ́ sọdún so ẹ wọ ọ̀nà tẹ́ fi bọ́ lọ́wọ́ rẹ̀ hmm. so tẹ́ bá ti wọ ọ̀nà tẹ́ fi bọ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀ ṣẹlọ́n jazakumullah khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ má gbàgbé pé ẹlẹ́mọ̀ darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ facebook ẹ máa fi ọ̀làdùn níbi èlò wa tí ẹ bá ti ń rí ẹ máa share ẹ tún máa like ẹ bákan náà ẹ tún máa follow ẹ pẹ̀lú ṣé ẹ jẹ́ kí n mú béèrè lè wa ọ̀dà ìpínlẹ̀ ìtúnwọlé ń bí o hello. hello aleykum salaam wa rahmatulah orúkọ yìí bẹ́ẹ̀ ti ń pè yìí. orúkọ mi àbúrò mo pè ní mákàtọ. láti. kọtọ. kọtọ. kọtọ. naam kí ni ìbéèrè yín. ìbéèrè náà kọ́kọ́ ìpínlẹ̀ ọ̀rọ̀ àwìn ìtàtàwá. síyàn bàbá gba sọ pé èèyàn wọn ń gba bọ́ọ̀lù nìkan ní wọn gbà kí ọgbà máa ń jìnnà. oníkejì tó kọ́ mọ́ra wọn àbẹ̀yìn nígbà dáa ọgbà kéèjì ń lọ àwọn aago àti bàtà wọn fi sọwọ ọwọ́ ọ̀sán lọ yá máa ti sọ mi. ṣé hello hello ẹni ṣé ọwọ́ kan ló yẹ kẹ́ ẹ máa di aago máa àbí ọwọ́ méjèèjì àbí tí n bá gbọ́ yé. ọwọ́ ọ̀sán lọ yá. naam naam naam naam ìbéèrè mi. àìní ìbéèrè mi ni ọ̀rọ̀ nípa sọ̀dá. Mhm. orúkọ níjọ́ kan wà tí n bá lọ wọn lọ dìbò ní ọjọ́ sáà tí mo wá kásìrì mo ti kásìrì yẹn tán wọ́n á wá ọ̀nà wá pàṣẹ wá ń ṣe wọ́n á fi apá ọ̀tún bí lọ kọjú sí lè kọjú sí. nígbà tó ẹ̀ kì í mọ̀rọ̀ mi tó yẹ kí n tún yẹ kí àti mi kí n lọ bí ti ẹlẹ́rìí sẹ́yìn gbà yẹn. àdúrà wà sí sẹ́yìn bá tọ́ ní ìdí kí n kò sí kí nípa bá ti báyìí màá fún ẹ ní ìwú báyìí. ìyá bí àmì èèyàn èèyàn wá bẹ́ẹ̀ ní ẹ̀ ṣùgbọ́n kó tó pé èèyàn sanwó yẹn ẹ̀ ó lè yóò ti tì í. ọ̀dà ìparí yẹn. ẹ ìparí wọn ní sẹ́yìn bá ṣe èèyàn bá jẹ́jẹ́ kan pé òun ò fẹ́ nìkan ní nǹkan báyìí nígbà báyìí ṣùgbọ́n síwájú kígbà náà tó pé àbí kí nǹkan ohun tó tẹ̀yìn lọ́wọ́ ẹni tẹ̀yìn jẹ́jẹ́ pé yóò fún ọwọ́ ajá láìsí ọjọ́ pé àlá báwo lè yín ò ṣe ṣe. alihamudulilayi ẹni tó bá jẹ́jẹ́ pé òun ṣe dáadáa òfin ọlọ́run bá sọ pé kó ṣe hmm. lópin ìgbà tó bá pé dáadáa tó fẹ́ ṣe yẹn hmm nǹkan tó fi ṣe nǹkan tó dáa tó ní náà ni hmm. kìí ṣe pọ́ lọ jí kìí sì ṣe tó jẹ́ haram ló fẹ́ fi ṣe àsìkò tó dá ipò ṣe kò ì tí tò tó ń tẹ̀ ti kú ó ti parí nu hmm. nítorí pé kò lè bá má hmm. so tó bá wá jẹ́ pásìkò tó dá kó ṣe ó ti kọjá onítìǹsìn bẹ láyé nígbà yẹn so ṣùgbọ́n o ò tí ì fi lé lọ́wọ́ torí pé ìwọ náà ò tí ì rí ẹ̀yìn ìgbà tó kú lórí wàá fi jíṣẹ́ fáwọn fámìlì rẹ̀ mm. nítorí pé gbèsè lẹ́yìn bẹ lọ́rùn rẹ̀ ẹni tó sì ló fún ọ̀nbẹ láyé títí tásìkò tó fi pé so ṣùgbọ́n ìwọ ló rí nǹkan bẹ́ẹ̀yàn bá kú kò túmọ̀ sí pé nítorí bá jẹ́tọ̀ rẹ̀ náà ti kú nítorí pọ̀ ló kú àwọn èèyàn rẹ̀ kú ẹ sì mọ̀ pé ńgbà tó ń kálukú wa bá kú yóò fi nǹkan kan sáyé mm. ẹni tó fi sáyè àwọn èèyàn rẹ̀ tó bá kù àwọn náà ni wọ́n máa mójútó àwọn náà ni wọ́n tọ́ sí. sọgẹ́yà bó ti jẹ́ pé nǹkan tó fi dájú ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹni tó ni wọ́n mójútó òní ọ̀tọ̀ sí. bẹ́ẹ̀ náà ni nǹkan rẹ̀ míì náà tí ti ti sàdéhùn àwọn ń ṣe sọláàtì làásùrù níbì kan àwọn tí wàá parí sọláàtì ṣùgbọ́n sí ìyàlẹ́nu ìgbà táwọn èdìdì kò mọ́ṣáláṣí ẹlòmínà tó wọlé ṣùgbọ́n ibi tó ń kọjú sí nígbà tí ó ṣe sọláàtì tẹ̀ ọ jẹ́ ibi tí àwọn àwọn sí hmm. so ẹgbẹ́ ibi tí àwọn kọjú sí lòun kọjú sí táwọn tún sọláàtì ń ṣe ni àbá àwọn ò ní tún ṣe báwo lẹ́yìn náà ṣe bẹ̀rẹ̀ sọláàtì kẹ́ tó máa alkébìlà dájú òfin ọlọ́run dá lórí pé ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sọ́láàtì ó nígbà tẹ́ bá mà dájú sáká wípé bíi làlùkìbìlà wà káwá pẹ̀yìn ọ̀mà ẹ̀ ti wá ṣe báwọn ẹnìkan tó jẹ́ ará àdúgbò aráàlú bí tẹ́ ti ṣe sọ́láàtì yẹn òun á ṣe sọ́láàtì lọ́nà tó mú yín mà dájú sáká pé bí tẹ́ kọjú sí ìsàlùkìbìlà àṣepẹ́ tún sọ́láàtì yẹn ṣe ni o hmm. torí pọ́nrọ́ ọlọ́run tó sọ pé fa aynama tuwallu fatamma wajhullah ibi yòówù ibẹ̀ náà lójú ọlọ́run wà ó ní í ṣe pẹ̀lú sọ̀láàtù náfìlà ni hmm. ìyàtọ̀ sí sọ̀láàtù tọjọ́ ràn ẹ̀ hmm. tún ṣe. Hmm. sọ́wọ́ ọ̀tún lọ́yẹ ká máa di aago mọ́ni àbọ̀wọ́ sí kò sí ìtẹ́ ẹ̀dẹ́ má tó burú. ṣùgbọ́n èyí tí àwa sàlẹ̀ sà ní pé kẹ́ẹ̀dẹ́ mọ́wọ́ sí. nítorí pé agogo ò sí láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nǹkan kan tó ju agogo wà nígbà yẹn náà lòrùka hadithi tó sì wá nípa ibo lànàbì máa ń fi òrùka rẹ̀ sí àwọn hadithi tó pọ̀ jù wọ́n ní máa ń fi sí ìka rẹ̀ eléyìí tó tẹ̀lé tọmọdérin tí ń bẹ láàrin ọmọdérin àti tààrin tọwọ́ òsì so eléyìí lè tọ́ wọ́pọ̀ jù nínú tó wá nínú súnà so àwọn àdéhìí kan tó wá táwọn náà ní máa ń fi sí tọwọ́ ọ̀tún so ṣùgbọ́n tọwọ́ òsì lọ́pọ̀ jù òrùka ọjọ́ aago púpọ̀ tó ń ti fàdísì anabi sallallahu alayhi wa sallam sọ pé káàní anabi sallallahu alayhi wa sallam yu'jibuhu tayammunu fi kulli shay. ìmá lo ọ̀tún wọ́n jẹ́ nǹkan tó wu anabi nínú gbogbo nǹkan. Hmm. so anabi yìí kan náà ni àdéhìí ti sọ fún wa pé ọwọ́ òsì rẹ̀ ní máa sábà fi òrùka rẹ̀ sí. Hmm. torí ẹ̀ ìtawà sàlẹ́sà ni kò fi sí ọwọ́ òsì rẹ̀. tó bá rẹ́ nìkan tó fi sọ́wọ́ ọ̀tún ò lè bú ò lè bàjá kẹ́ẹ́bù náà sí lẹ́nu tó fi lè bú ọ tó fi lè bọ́ ọjà nítorí pé wọ́n fagò rẹ̀ sí ọwọ́ òsì ọwọ́ ni ah, ànábì ọwọ́ ọ̀tún ni máa ń fẹ́ lò fún gbogbo nǹkan kò burú ọlọ́ọ̀ka díìsì tó sọ nípa ibi tí máa forúkà rẹ̀ sí hmm. ọjọ́bọ̀ sí jẹ́ńbẹ́ hmm. wọ́n ní téèyàn máa ń sọ sùyàmù tatawwu ti ọjọ́ àtìní nìkan tí èsì ti yọmul khamis ṣé ó burú àbí báwo ni àọ́dá púpọ̀ ọ̀dà púpọ̀ torí wọ́n da kọjá sísọ ju àwọn ẹni tí ì ṣe kan lọ. Hmm. ẹni tó ń ṣe náà ọ̀dà púpọ̀ má pàtì. Hmm. sọ̀bọ̀ ń ṣe ń náà inṣàlá ọlọ́run bó tún padà ṣèrànlọ́wọ́ tó tún máa ṣe yọmọ khamis pẹ̀lú rẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ọlọ́run sá ti gbà lẹ́sìn lọ́dọ̀ wa òní ń tọ́jà jù. khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò nù nílẹ̀ nàìjíríà àti fún àwọn tó ń bẹ ní ilẹ̀ òkèèrè ìbéèrè eléyìí náà wà o láti ọ̀dọ̀ saheed babatunde yunus nílùú ìbàdàn wọ́n ní báwo ni oníjìbìtì orí ẹ̀rọ ayélujára ṣe lè ṣe títúbà rẹ̀ báwo ló ṣe lè ṣe títúbà. alhamdulilayi ọ̀rọ̀ àrùn pọ̀ nítorí pé ẹni tó ń ṣe yahoo yahoo àbọ̀ nǹkan ẹni tó ń ṣe yahoo yahoo àsìkò tó fi ń gbà àwọn èèyàn lójú tó ń ṣe gbájú ẹ̀ tó ń pa wọ́n lẹ́kún tó ń rẹ́rìn ohun tó dájú ni kó má dírẹ́sì àwọn èèyàn náà <laughs> so ó sì ní kọ́ńtáàkì wọn lọ́wọ́ ló ṣe rọ̀ lọ́rùn láti rí wọn gbá lójú so bó ti ṣe ní àwọn àdírẹ́sì lọ́wọ́ náà ni ó tún lò ńgbà tó bá fẹ́ túbà so yóò kọ lẹ́tà padà sí wọn. Hmm wípé gbogbo owó tí mo gbà lọ́dọ̀ yín mo ṣe bẹ́ẹ̀ láti fi gbà yín lójú ni hmm. so mo ti wá ronúpìwàdà mo fẹ́ dá owó yín padà ẹ fi àkáǹtì tìyín náà ránṣẹ́ báyìí so kò sí nǹkan tó lé ń so ìwọ tí wọ́n pé kò tì í lára láti jàǹbọ ọmọlàkejì rẹ hmm. láti palẹ̀kùn fèrè rí hmm. kò yẹ kó tì ọ lára nísìn láti dẹ́rìn pẹ̀kẹ́ rẹ̀ lẹ́ni tó ń túbá tó ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run tó ń ronú pìwàdà lórí aburú tó ti ṣe hmm. ṣe bẹ́ẹ̀ lónìí kó tó dọ̀là tó rọ̀ ọmọjọ́ tí kú rẹ̀ ń bọ̀. Hmm. hello. asalaamualeykum wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakati wo kàn yín bí ẹ ń pè. orúkọ mi kamaldeen abdulkareem niger. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé. Uh, yombo táwọn èèyàn ti ń sun eré hmm. tí ewu bá jáde lórí wọn hmm. nínú ṣẹlẹ̀ bá ọkùnrin àbóbìnrin lápapọ̀ eléyìí ni ìbéèrè wọn. ọ̀dà bí ẹni pé tí wọ́n sọ ni pé jombo tí wọ́n fi máa kun orí irun tí wọ́n fi máa kun irun pé kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam. bọ́ọ̀ ni jombo náà rí. Eh, bóyá tí irun fún téèyàn bá ti nírun funfun lórí tí ó máa fi pákó lè bá yí padà. ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run bá wa kéèyàn jẹ́ pé èèyàn ń pa irun orí rẹ̀ láró hmm. so eh, ó tọ̀nà fún ẹni tí gbogbo irun rẹ̀ bá ti di funfun báyà irun orí ni àbí irun àgbọ̀n hmm. tí gbogbo ẹ bá ti di funfun kò burúkọ bàjẹ́ ó tọ̀nà pé kéèyàn ó kùn ní aró tí òfin ní ibẹ̀ ní funfun mọ́ hmm. ṣùgbọ́n téèyàn ó fi kùn láró yẹn kò gbọ́dọ̀ jẹ́ dúdú hmm. so ọ̀dà dúdú yẹn tó bá yẹ pé àgbàlagbà tí gbogbo irun rẹ̀ ti di tó ti di funfun ló ṣe bẹ́ẹ̀ à iṣẹ́ ẹ̀ṣẹ̀ ló ṣe hmm. so àmọ́ lè kun lọ́dà mi bíi làálì sọ hmm. pé yóò fi làálì yóò fi pa irun orí rẹ̀ hàn yóò wá di aláwọ̀ kùnkùn má di sọ eléyìí yẹn kò sí tó burú bẹ́ẹ̀ kùnkùn má di ó lè kí ó lè kí dáadáa tó fi fẹ́ jọ bí ìgbà tó ṣe pé kìí tẹ̀ ṣe kùmàdìmá ó ti fẹ́ dàbí dúdú dàbí dúdú èsè dúdú. Hmm. sọ àmọ́ sọ́kọ́ á mọ̀ àmọ́ kọ́ á jẹ́ pé dúdú ló fi kún kọ́ tọ́ lábẹ́ òfin lọ. èmi ò tí wàá dàgbà mi tí ìdarúgbó mo wá ń dá irun mi mo fẹ́ sọ di aláwọ̀ aró hmm. mo fẹ́ sọ di aláwọ̀ ewé hmm. mo dẹ̀ fẹ́ sọ di funfun eléyìí ẹsẹ̀ ni o torí pé mẹ́nu tí òfin kọ́ sí àwọn kèfèrí Islam sì ṣe léwọ̀ fún mùsùlùmí láti máa múra jọ kèfèrí. Mm tẹ̀lé ìjábọ̀ tó ṣe jọ. sheikh ẹ jẹ́ kí n padà sí abẹ́ ìbéèrè ti oníjìbìtì orí ẹ̀rọ ayélujára bíi àjèrè tó bá jẹ́ pé ọba ti wá náwó tán tí ọ̀dà ẹ̀jẹ̀ amú ìpele ẹ̀ lọ́hùn. alo aleykum salaam wa rahmatulahi wa barakatuh tó kọ́ ń bẹ tí ń pè. ẹ̀ẹ́dì abdulhamid ni láti Congo. láti Congo kí ni ìbéèrè yín. ìbéèrè mi méjì ni alákọ̀ọ́kọ́ ìbéèrè mi náà ni pé ìmáàmù a ti kí a ti kí jama bùṣe ní mọ́ṣáláṣí àwa bí mẹ́ta mẹ́rin àwa wa ṣé àwa náà a lè yẹn kan síwájú tí ó fún wa alákọ̀ọ́kọ́ nìyẹn. láti jama ẹlẹ́kejì ẹni tí wọ́n ní bùkátà ní ọ̀gbọ̀n wọn tí wọ́n pé kò ṣe sílé ìta ni wọ́n lọ ṣe sí ẹ̀rí. ká sọ pé ní bùkátà àwọn ìyàwó aládùn wọn ní bùkátà wọn ní ọ̀gbọ̀n mo rí ṣe ìgbòmí ni wọn ìgbòmí ni wọn lọ ṣe sí wọn lọ ṣe ìnáwó nípa ti ẹgbẹ èyí ni ó lọ ìlànà ẹsẹ àbí báwo. wọ́n ti parí sọ́láàtì ẹ̀yin wọn pẹ́kẹ́ tó dé lábẹ́ òfin ọlọ́run kò sí nǹkan tó burú kẹ́ẹ́ tún ṣe jàmá mi lẹ́yìn jàmá tàlákọ̀kọ́ hmm. ṣùgbọ́n ẹ mọ̀ yín pé jàmá tàlákọ̀kọ́ dàbí tẹ́lẹ̀kejì. Mm bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀kejì ò dàbí tẹ́lẹ̀kẹta. ó yẹ kí mùsùlùmí ó sojú kòkòrò láti máa rí i pé jàmáà tàlákọ̀kọ́ tí wọ́n ń ṣe lẹ́yìn ìmáàmù ráàtì bíi mọ́ṣáláṣí lèèyàn ń sojú kòkòrò láti bá. tó bá wá lọ hàn sí wa páwọn ẹni tí ń ṣe sọ́láàtì lẹ́yìn sọ́láàtì ìmáàmù ráàtì bíi mm. jàmáà fìtínà ni. àwọn ò fẹ́ láti tò lẹ́yìn ìmáàmù àdúgbò. Mm. so wọ́n fẹ́ máa yẹra fún wọ́n máa dàbí ọgbọ́n wọ́n lè máa lọ tíkọ́tíkọ́ ń bi àlùwàlá hmm. tí wọ́n máa fi wákàtí méjì sàlùwàlá lẹ́yìn gbọ́gbá sàlámù alaykum ìgbà náà ni ọ̀wọ́ mọ́ṣáláṣí hmm. àti wàá mọ̀ pé bí wọ́n ṣe máa ń sin gbogbo sọ̀ láti ni wọ́n sì ti nílé máàmù tiwọn lọ́tọ̀ ṣe hmm. irú àwọn eléyìí tá a bá ti dá wọn máa tù wọn ká tani jẹ́ kí wọ́n dàn wò ṣe eléyìí pàtàkì kíká sàmójútó rẹ̀ so ṣùgbọ́n tí wọ́n lè ṣe jàmáà lẹ́yìn jàmáà wọ́n lè ṣe nínú hadith eléyìí tí anabi muhammed sallallahu alayhi wa sallam parí sọláàtì lọ́jọ́ kan ẹnìkan wá di tó wọn bá jàmá so wọn fɛ ma dá sọláàtì ṣe la anabi ni man yɛ tɔ yatasaddaq ala hada tala ni tó ṣe sàrà àfẹlẹ yìí man yattajiru ma'a hada tani wọn do wò kpɔ ɛni abubakar rabi allahu anhu bá ti dé ó se ṣe sọláàtì pɛlɛ ara kɔn ye bá yẹ kó abubakar ni ló bá ṣe imam. òun ti bá sọ láti lẹ́yìn anabi sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ ajẹ́ pé si na ń ṣe ní ìsìn náfìlà ni àdìtì hmm. tọ́ka sí pé ẹni a tún lè ṣe lẹ́yìn hmm. nítorí pé kí ni wọ́n ń pè ń jàmá nínú sọ̀lá òun náà nìyẹn méjì jù bẹ́ẹ̀ lọ máa ń jọ ń ṣe ọ̀rọ̀ pàdánù sallallahu alaihi wasallam ń dé kan ọba pé wọ́n ti ṣe sọ̀lẹ́ ó lọ sílé ọlọ́ọ̀ ṣe sọ̀lẹ́ àtìyẹn ń jàmá pẹ̀lú àwọn ará ilé rẹ̀ ẹ̀rí ò sí ń bẹ̀ lórí pé ẹ má ṣe jàmá lẹ́yìn jàmá ni pé tí èèyàn ọba ti bá jàmá èèyàn lè lọ ṣe sọ̀lẹ́ àti tiẹ̀ ń lé ṣùgbọ́n pé má ṣe ní jàmá lẹ́yìn jàmá alákọ̀ọ́kọ́ tọ́ka sí torí pé ànábì náà fúnra wípé ta ni ó ṣe sàrà àfẹlẹ yìí hmm. ta ni ọbẹlẹ ìdówó pọ̀ hmm. òfin ṣẹlẹ àti sọ pé tíṣe rẹ bá ta kọ ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ lágbọlá fún hmm. torí ọ̀rọ̀ rẹ sọ pé kò burú ìṣe rẹ sọ pé kò ṣe bẹ́ẹ̀ so kò sátakò nu méjèèjì fẹ́ni tó bá mọ òfin ṣẹlẹ yà eléyìí ń jẹba wọn lẹni tó lówó tọlọ́run bá bùkún tí àwọn èèyàn tó sì jẹ́ mọ̀lẹ́bí ìyè kan ìbátan àtàrà rẹ̀ ìyàwó àtọmọ táwọn wà ní òpọ́njú tí à ń jẹ wọn kò ní fowó sànù tiwọn yóò wá máa fowó sànù aráyé yóò máa gbowó lu àwọn èèyàn níta nígbà tí ìyá rẹ̀ ń sì ń jẹ àwọn ìyàwó rẹ̀ àtọ́mọ àtàwọn ṣé islam faramẹ́ lẹ́yìn islam faramẹ́ tí ò anabi hmm. muhammed sọlọlọ alayhi wa sallam ibda ara ní kọ́kọ́kọ́ tọ́jú pẹ̀lú dúkìá rẹ lẹ́yìn náà àwọn ẹni tí ìtọ́jú wọn bẹ lórí ẹni tí tọ́jú rẹ̀ ń bẹ lórí ẹ ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ bàbá àtìyá rẹ̀ tí wọ́n bá ní tán fi lè tọ́jú ara wọn wọ́n á jẹ́ pé òní sànú àwọn eléyìí àwọn anana bùtùlù fáwọn èèyàn ń ta wọ́n lè bá àwọn gbósù bàràbàǹdù fún ọ. àjẹ́ pé ìwọ èsì èèyàn gidi nìyẹn òun retí àti jẹ́jọ́ tó bá dijọ́ gbé nílẹ̀ kìyàmá nítorí pé anabi muhammed sallallahu alaihi sọ pé kullukum mas'ulun wa kullukum kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi gbogbo yín pátá lolùdarán jẹ oníkálukú yín náà láti bí léèrè nípa níta fún dajẹ hmm. torí ẹ àwọn ẹni tí wọn kó sí ọ lábẹ́ ó fi wọn ráre ó hmm. tọ́jú wọn ó fún wọn lẹ́tọ̀ọ́ wọn wọn lọ fún ẹni tí Ọlọ́run níbi ọ léèrè ń pa rẹ àwọn dájú pọ gbádùn. Hmm. hello hello aleykum salaam wa rahmatulah ọgbọn ibẹ ti ń pè o ìròyìn ló ń sọ̀rọ̀ láti àárọ̀ mi. kí ni ìbéèrè yín. lẹ́rìí lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí ọkùnrin ó fún obìnrin ní òka. ọ̀dà àti gbọ́ yín. ǹda ló fẹ́ fún lóòka ọkàn pàdé obìnrin títì lọ́ọ́ máa fún lóòka wọ́n ní lọ́jọ́ ìgbéyàwó. ọkọ mi ọkọ wí bẹ́ẹ̀ lẹ́yìn là ń bá wí. mo gbọ́ bẹ́ẹ̀. ok kí ló fẹ́ fún lóòka sí kí ló fẹ́ fún lóòka sí. sọ̀rọ̀ pé inú ẹ̀bùn tó bùn òkà ń bẹ̀ ń bẹ̀ bí bó ṣe bùn bàtà bí bó ṣe bùn nílọ́fíńdà tó bùn lẹ́wù lóríṣiríṣi òrùka náà wá wà ń bẹ̀ pé bàbá soge tán máa fò kọ́ òbúrú. Hmm. àmọ́ òkà yìí wà mí ìgbéyàwó wa ni kò sínú Islam hmm. kò sínú Islam pé ọ̀ya ẹjọ́ pààrọ̀ òrùka tóbi wá di ọkọ lágbájá olórùka rárá o rárá o islam pé kẹ́ ẹ máa ṣe àwọn olórùka. Hmm. àwọn kan gbé ẹni tí bá nàbì sallallahu alaihi wasallam sọ fún sàbẹ kan pé iltamis wala khatama min hadid lọ wá nǹkan kan akọ́dà kó sòrò kárin hmm. wípé bẹ́ẹ̀ làwọn ti rí mú ẹ̀rí nǹkan kan mú òfo lẹ́mú bẹ́ẹ̀ hmm. torí pé dáná bí sallallahu alaihi wasallam sọ ń bẹ̀ ni pé kò sí ṣe lè fẹ́ obìnrin láì fi nǹkan kan ṣe sọ̀dá kiri rẹ̀ kódà kí nǹkan náà yẹpẹrẹ jù bẹ́ẹ̀ lọ lọ wá nǹkan kan wá kódà kó sòrù kaarin ló ń ti pé nínú òfin ẹ̀sìn Islam èèwọ̀ ni ká lòrù kaarin torí pé òrù kaarin òrùka ṣètọ́ni ni kò wọ ọwọ́ rẹ̀ wò òrùka tí wọ́n fi sọ́wọ́ hmm. ẹ ra àwọn òrùka burúkú kan lọ́wọ́ àwọn èèyàn bí òrùka ògùn hmm. wọ́n lè sọ pé alùwò hmm. alùkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òrùka arin ni ẹ̀rí tí wọ́n wé tí wọ́n wé tí wọ́n wé tí wọ́n náà sojú pé pọ́n lójú àṣẹ ni. Eh. so òrùka ṣetán mùsùlùmí ò gbọ́dọ̀ lò hmm. so anabi sallallahu alaihi wasallam olùmọ̀ sọ pé pẹ̀lú ọ̀rọ̀ yìí ń tọ́ka sí pé o ò lè jẹ́ni tí ó fẹ́ yàwó lábẹ́ òfin Ọlọ́run láì fóbìnrin ní nǹkan kan kódà kí nǹkan náà yẹpẹrẹ jù bẹ́ẹ̀ lọ hmm. nta ń tọ́ka sínú kí ẹsẹ̀ kí nta ń tọ́ka sí ni pé a lè fẹ́ yàwó láì fún lórúkọ orúkọ kín. Hmm. hello. hello asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tó kọ́ ibi ẹ̀ ti ń pè o naam ẹ jọ ṣé orí ètò àrífíkì jẹ mi. kì í ṣe hello. hello asalaamualeykum wa rahmatulahi. waaleykum salaam wa rahmatullahi wa barakatuh ó kọ́ ibi ẹ ti ń pè. Ah, yunus ló ń sọ láti ah, yunus bídè láti kíákẹ́ kàgbọ́mọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè yìí ah, fún àwọn ṣéèkì ni pé tí a bá fẹ́ wẹ òkú àwọn hmm. múnú tẹ̀gbìn tí a máa lò fún òkú láti wẹ òkú ṣé ẹni tó bá jẹ́ ara ilé òkú tí òkú ṣe mùsùlùmí tí ó lè ó lè rà fún òkú tó kú tí òkú náà lè ní bùkátà láti èmi tó bá ti láti fi pèsè àǹkan yìí ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn ìbéèrè lẹ́ẹ̀kejì kan. hello. tí a bá fẹ́ wẹ òkú nínú Islam ẹni tó kú náà wá jẹ́ obìnrin hmm. tí a bá fẹ́ wẹ òkú ṣé àti ibi ìdodo náà ni a máa kọ́fà náà tá a bá fẹ́ wẹ òkú obìnrin náà fún àwọn tó fẹ́ rẹ̀ owó kìíní di owó ọmọbìnrin náà. hello ìbéèrè yín aláwọ̀kọ́ ẹ̀ tún ṣe pápá. ìlànà ni wọ́n rà fókù. ok múnú tẹ̀jìlìsì àwọn nǹkan tí a máa fi balẹ̀ òkú mọ́ hmm. ṣé kékeré ṣé ó tó jẹ́ nàlẹ́bí òkú yẹn sórí ẹ̀rá fún òkú. naam naam ó ti yé naam àkọ́kọ́ ni kí n tí wọ́n ń pè ní mọ́ ànú tẹ̀jẹ̀ yìí zẹ̀ hmm. kì í ṣe ọwọ́ pé bóyá sọ tí wọ́n fi sí lára ó kárí nǹkan púpọ̀ hmm. nínú rẹ̀ náà ni pé wọ́n fẹ́ wẹ̀ wọ́n ni wọ́n gbowó ẹnu rẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni nínú rẹ̀ ni pé aṣọ tá a fi sí ní ara tá a fi wé inú mọ́ àná tẹ̀jìhìz ni hmm. wọ́n á gbé lọ síbi tá a ti fẹ́ bò mọ́lẹ̀ wọ́n fẹ́ gbowó gbígbé inú mọ́ àná tẹ̀jìhìz ni ní ìgbà tá a gbé débi tá a ti fẹ́ sin wọ́n ní rírà lára lẹ̀ nínú mọ anutẹjihizi ni hmm. so ẹni tí wọn gbẹlẹ olówó lòun tún gbà nínú mọ anutẹjihizi yẹn ni pé àwọn ànáwó tá a nà láti fi sáàyà bíbo òkú mọ́lẹ̀ títí tá a fi bò mọ́lẹ̀ hmm. wọn ní tó kù bá jẹ́ pé kò lówó tá a lè fi ṣe gbogbo eléyìí ṣé abárẹ́ nìkan nínú àwọn iye kan mọ̀lẹ́bí ara rẹ̀ tóun ẹ̀ ṣe mùsùlùmí tó lè bá a ṣe àbùkátà rẹ̀ hmm. àbùkátà rẹ̀ nígbà tí ẹni tó kú tó bá fowó lẹ̀ owó rẹ̀ la fati ṣe nǹkan wọ̀nyí kò fowó sílẹ̀ hmm. so nígbà náà àti bá a ṣe ó ti bọ́ sínú baytu malil mùsùlùmí ilé ìkówópamọ́sí àwọn mùsùlùmí lónìí àní so ó ti bọ́ sọ́dọ̀ àwọn mùsùlùmí lápapọ̀ ẹ wá kéde mọ́ṣáláṣí pẹ̀lú gọlọ ẹ ní jáde lọ́wọ́ fò hmm. lẹ́yìn ìjọba ṣùjẹ́ wọn ní tá a bá fẹ́ wẹ òkú obìnrin ńbọlá bò lára tiẹ̀ njẹ́ bò lára ọkùnrin náà lẹ́ bò lára obìnrin hmm. tẹ́ máa ń wẹ ọkùnrin ẹ gbọ́dọ̀ bọ́ sí hòhò ẹni tá a kù tí rí hòhò ẹni àìfarapamọ́ sí àṣàkáṣà ni kọ̀ọ̀bá islam mu hmm. torí pé tá a máa ń wẹ òkú nínú ẹ̀sìn islam kì bá àjọkùnrin kì bá àjọbìnrin wọn kì í bọ́ sí hòhò tán hmm. so a bo ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ méjèèjì kó tó wá di wípé ibẹ̀ gán jẹ́ bíbò tá a bá bọ́ gbogbo aṣọ tó wà lára rẹ̀ a tún ti fi nǹkan bo àárín ìdodo sórúnkún yẹn lọ́nà tó ṣe pé abẹ́ rẹ̀ láàbọ̀ ẹ̀wù rẹ̀ gbà àní hmm. fìgbà kan rí ìhòòhò rẹ̀ kó tó di pa bò hmm. bẹ́ẹ̀ náà lóbìnrin àmì ṣàkíyèsí o ọkùnrin ni ó máa wẹ ọkùnrin obìnrin ni ó máa wẹ obìnrin àyàfi tó bá kó obìnrin tó kú lọ́kọ ọkọ rẹ̀ ni ó wẹ̀ hmm. àyàfi tó bá jẹ́ pé ọkùnrin tó kú níyàwó ìyàwó rẹ̀ ni ó wẹ̀ nígbà tó kọ́ ọba wẹ̀yàwó tíyàwó ọba eléyìí ò bùkátà ká bò nǹkan kan lára wọn hmm. nítorí pé àtọkọ àtìyàwó òfin ṣẹ̀ríà sọ pé kò sí hòhò láàrin wọn tó bá yẹ kó obìnrin ló wá kú nínú mọ̀lẹ́bí wa hmm. so ọkùnrin kan kódà kó sọ ọmọ rẹ̀ hmm. kò gbọ́dọ̀ kó ń lọ ọ̀wẹ́ o ọkùnrin kan kò bá jẹ́ bàbá rẹ̀ kò tọ́ sí kápò ní ọ̀wẹ́ o kò bá àjábúrò àbẹ́gbọ́n rẹ̀ kò tọ́ sí kápò ní ọ̀wẹ́ o obìnrin kan nù mọ̀lẹ́bí náà ní ọ̀wẹ́ obìnrin ní ọ̀wẹ́ bo àárín dodo sórúnkún obìnrin yẹn méjèèjì hmm. so nígbà tí wọn bá ń wẹ̀ wọn ò sì gbọ́dọ̀ fojú gan ni àárín dodo sórúnkún méjèèjì wọn nígbà tí wọn fi ń bọ́ sọ kúrò lára rẹ̀ wọn tún ti wé nǹkan kan máa lórí aṣọ ìsàlẹ̀ ní tí bá wé máa láwọn ni wọn ti wá bọ́ sọ. lẹ́yìn ìjọba. naam jazakumullahu khairan. Ah, lẹ́yìn tí wọ́n ń sọ lẹ́ẹ̀kan ọmọ oúnjìbìtì orí ẹ̀rọ rẹ̀ pé abẹ́yẹjìrì tó bá jẹ́ pé kò bá wá lówó tí wọ́n dá padà mọ́ kó bá òun ní òṣìṣẹ́. kọ̀ọ̀ràn kọ̀ọ̀ràn kò sí tútú bá mẹ́rin ní ìsìn owó lówó lẹ jẹ́ aztec fúru láì kọ̀ọ̀ràn òfin ọlọ́wọ́n bá ti wá nu hmm. tẹ́ bá fi lè kú hmm. pẹ̀lú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ hmm. ẹni rọnà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ فليرده اليوم قبل ألا يكون دينار ولا wala dirham ẹnikẹ́ni tí nǹkan kan máa ń bẹ lọ́dọ̀ rẹ̀ tọ́gbà lọ́dọ̀ ọmọ àyà rẹ̀ nígbà àbòsí hmm. kọ́ ya dá padà lónìí kó tó dọ̀la o hmm. ọ̀la wo tí ò ní sí wúrà tí ò ní sí fàdákà hmm. iṣẹ́ tẹ́ ayé ṣe ni wọ́n fi san. so eléyìí túmọ̀ sí pé mo fẹ́ túbá mo sì jẹ́wọ́ olówó mo fẹ́ túbá mo bú ẹni ẹlẹ́ni mo fẹ́ túbá mo pẹ̀gàn ẹnìkan gbogbo ẹ̀ astagfurullah kọ̀ọ̀ràn ẹni tó bú ọlọ́ba foríjì mi mo bú ọ hmm. ah mo pẹ̀ gan rẹ mo fẹnu sáátà rẹ dáríjì mi torí kọ́ ọmọ bàbá ẹ ojú tí ó ti ọ láyé kéré sí tó bá pàdé ń jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù. tó téèyàn bá ti mọ bẹ́ẹ̀ kò ní fẹnu wa rọ́ọ̀f hmm. téèyàn bá ti mọ bẹ́ẹ̀ kò ní fẹnu já géètì hmm. bá ti mọ bẹ́ẹ̀ kò ní nawọ́ gba nǹkan ní nǹkan tí ò lẹ́tọ̀ọ́ sí. hello ẹlò asalaamualeykum amutula. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ ibà tí ń pè yìí. ata ní lórúkọ mi láti ṣògbọ́. kí ni ìbéèrè yín. naam ìbéèrè mi ni wípé káàzùn pé òbí pé mọ́tò ìjọba tó bá gbá ọmọ kan ṣe pé àwọn ìjọba yẹn mọ́tò yẹn gbà tó bá gbọ́ ọmọ yẹn tán ọmọ yẹn wá ṣaláìsí ó kú so àwọn ìjọba yẹn tó wọ́n wá sọ́dọ̀ òbí ọmọ yẹn wọ́n wá fún un lówó hmm. wọ́n wá fún òbí yẹn lówó láti fi kọ́pẹ́ ṣùkú wọn ṣé òdúró bíbẹ̀ ìdílé lè gbowó yẹn. ṣé kò sí kí ni. wọ́n ní ṣe irú òbí bẹ́ẹ̀ ṣe lè gba owó owó tìjọba fún mọ̀lẹ́bí àwọn tó. àkọ́kọ́ ni pé ìbéèrè tí wọ́n ń béèrè kò tí ṣẹlẹ̀. sọ àwọn èsì fẹ́ kí máa nka nǹkan tí ti sẹlẹ mo rò pé gbọ́ bó ṣe béèrè wọ́n ní ká azuimu ìpè ká sọ pé mm-hmm. sọ pé tí ti sọ àmà dáhùn lónìí àì dáhùn rú béèrè tí o ní túmọ̀ báwọn èèyàn kan gbọ́dọ̀ ti torí pé àǹfààní ni àwọn èèyàn béèrè jẹ́mi náà béèrè kíní yìí tí o ní túmọ̀ tí o ti ṣẹlẹ̀ so ìgbà tí ọkọ̀ ìjọba mm. tí wọ́n fi gbá ẹnìkan tó kú mm. ìjọba yun ẹni tí sòun lọ pààyàn torí mọ́tò rẹ̀ wọ́n fi pààyàn mm. ó mú ẹni tó wa mọ́tò ní ìsìn ìjọba sọ pé torí ọmọ ọba àdáràn <laughs> ló ṣe ló kọ tiẹ̀ mm. ìwọ lọ wa mọ́tò tó fi pààyàn mm. so ẹni tó pààyàn tó lo mọ́tò ìjọba òun òní ọ̀sánwó ẹ̀mí sòtíjọba bá wá ti torí pé òun jẹ́ ọ̀gá lórí àwọn èèyàn lágbègbè ibẹ̀ tó bá bá a sán Hmm. kò sí nǹkan tó burú mẹ. wọn á ní ṣé kó bí ọgbà kò sẹ́ni gbà. <laughs> wọ́n pa ẹ wọ́n pẹ́ ìyá rẹ̀ o tún á ń béèrè pé ṣé kò gbowó náà nígbà tó kó kò tí ì hmm. àyùbá tí ò tí ì ṣẹlẹ̀. tí ì kò jọ́ ọmọ tó máa ń tó ń bẹ̀rẹ̀. Hmm. jazakumullahu khairan sheikh ibi náà ni a ti máa ṣẹnu ró lónìí inshallah rahman ẹ jẹ́ kí n mọ fi wa létí pé hudan wa bushro ẹ wá síta gbangba tí ó máa ń wáyé ní gbogbo sátidé àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ gbogbo oṣooṣù yóò tún wáyé ní ọ̀la ọjọ́ sátidé àbámẹ́ta inshallah rahman ọ̀la gangan ní ọ̀wáyé o ní ògbómọ̀ṣọ́ central mosque tó ń bẹ ní ọjà gbó ẹ lógbómọ̀ṣọ́ wáyé náà ní pẹ̀lú ògbó láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ó Sheikh Dr. sharafdin gbadebo ọrọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti alimadina center tó ń bẹ ní wákò abẹ́dẹ̀ ogun ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ lórí àkòrí tá a pè ní Islam àti ààbò Islam àti ààbò òun náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ lé lórí ẹ jẹ́ ká mú dé etí gbọ́ àwọn tí wọn àti gbọ́ láwa tí a bá gbọ́ Allah yóò sì fi san án lẹ́san lórí láyé ń bí àti ní ọjọ́ àgbéǹde ẹlẹ́kìá mọ́ sí i húdáwọn àbúṣọ yóò wáyé o ní ogunmọ̀ṣọ́ central mosque ọjà gbó láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ẹni tó bá gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́ àkòrí tí wọ́n bá a sọ lórí òun náà ni islam àti ààbò islam àti ààbò àṣeyìk dr sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ìṣànú ajẹ́lógún ọ̀ṣun ni wọ́n mọ̀ dáa lẹ́kọ̀ọ́ inshallah rahman kọ́lọ́n kó ṣe rọrùn fún wa láti wá kó sì fi san alẹ́ sùn lóore ọjọ́ mẹ́jọ láti máa pàdé ọ̀làdùn níbi èlò lórúkọ mi o ọgbẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọ̀run tí wọ́n ń ṣàgbàtẹ̀rẹ̀ ètò kọ́lọ́n kò fi san wọ́n lẹ́sùn òrùlé ayé ńgbà tí lọ́jọ́ àgbéǹdẹ̀lì kíyàmọ̀ títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá kíkí tó sàlùbáríkà jùlọ pé sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu.